أعوذ بالله من الشيطان الرجيم يقول الحق تبارك وتعالى واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا أرجوكم الله عبد الله كنت عليكم كاتب محمد صلى الله تعالى عليه وسلم أمين بقى ìbẹ̀rẹ̀ suratul azab tí a mbe ń bẹ̀ àṣẹ tọ́lọ́n pa ànábì sallallahu alaihi ní pé yá ayọ́ ànábì wà ànábì fáyọ̀ ọlọ́run àtàlàyé lórí eléyìí nínú àáyà tí ó gbogbo ntọ́lọ́run pa láṣẹ tí ń pa láṣẹ rẹ̀ tó ní agbára síbi wípé ká mọ̀ wípé tí ànábì ò perfect ń bẹ̀ o bí kì í bá ṣe wípé kó lè jẹ́ ẹ̀kọ́ ńlá ńlá fún àwọn lọ ó sì kóra ó sọ lọ́rọ̀ tí ó sì fi yin rẹ̀ ọlọ́run bá ló sì ṣe ìtọ́nà tó wá sọ yìí pé wà máa ha ilé ọ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀. oní àlànàbì tẹ̀lé sallallahu ta'ala sallam tó dàdánwò fáwọn kékeré àpamọ́nà àfikún yìí wọ́tẹ́lì máa yóò ha ilẹ̀ ìka mi rọ̀ bí níta sọ̀kalẹ̀ ni ó tẹ̀lé o níta sọ̀kalẹ̀ fún ọ ni ó tẹ̀lé gbogbo olùgbọ́ mi pátápátá lónìí àdánwò tí ó bá ọmọ ádámà láyé tí ìkórira mùsùlùmí òdodo fi ń bẹ lọ́kàn wọn ọ̀kan nínú ẹ̀ ní gbólóhùn tọ́lọ́hún sọ yìí wọ́tẹ́lì máa yóò há ilé kàmírọ́bì torí pé sáà náà yóò bá tẹ̀lé níta sọ̀kalẹ̀ fún tí ò bá tẹ̀lé níta sọ̀kalẹ̀ fún tí ń ṣe àgbòránì kẹrì kò ní lọ́tà bó ti di lọ́tà tó láyé láàrin pẹ̀lú mọ́kà àtàwọn fìfì mọ̀dínà sẹ́nìkan tó jọ́mọ lẹ́yìn ànábì níjọ́ náà lọ́hùn àti lónìí àti táyé táyé yóò fi tán tí ò bá mú à tí ò bá sàmúnṣe àyà yìí tí ń sọ lẹ́nu wípé mùsùlùmí ni mí àwọn sọ pé kọ́nà lọ́ọ̀hù a sì sọ bí aṣọ sóra kan àti àyà wọn ni à ǹjẹ́ bá wò yẹn sí yẹn sí yẹn lè wọ́ọ̀kì lásìkò tá a wà yìí ọmọ aráyé mọ̀ fẹ́ràn ẹ̀ pọ̀ o bó ṣe jẹ́ pé yóò mọ̀ bẹ nínú ìbínú ọlọ́run gbogbo ẹni tí ò bá ti lè tẹ̀lé àbíjẹ́ ń sọ pé gbogbo ẹni tó bá jẹ́ pé ń ta àkọ̀kalẹ̀ náà ló tẹ̀lé ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ ọmọ aráyé mi ò náà tí ò gbọ́ lọ́wọ́n bá gbọ́ títáyé ó ti tán. wàtẹ́bì máa yóò ha ilé ìkàmì rọ́bì yáà ní alukur'an ìta àti ránṣẹ́ sáà nàbì tọ́lọ̀ ni ó tẹ̀lé sallallahu alaihi wasallam alukur'an karim àti súnà rẹ̀ tọ́lọ̀ wọn bá fi fún un tí fi ń sàlàyé rẹ̀ ááyà yìí àbí ọ̀rọ̀ yìí fi ìzájúrú àní ti bá ìmọ̀ràn sí ìmìlì jàhìlìyà ọlọ́run fi jágbe mọ́ wa ni níbi kásá fún gbogbo ohun táwọn olójú dúdú bá ń gbé kalẹ̀ tó tẹ̀yìn ọba ti gbà sílámù ojú ẹ̀ dúdú tí ọba ti sílámù tí ẹ̀ màdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ètò tọ́lọ́run bá gbé kalẹ̀ ni ìlànà ọlọ́run ètò tọ́mọ èèyàn bá gbé kalẹ̀ ẹ má kéde gbogbo nǹkan tó yàtọ̀ sí ìsìlámù o gbogbo tọ́mọ èèyàn bá gbé kalẹ̀ láyé ọmọ èèyàn yóò padà fún rẹ̀ àtètò ọlọ́run gbogbo tíyẹn wá dà láyé lónìí gbogbo ẹni tó da nǹkan nínú gbogbo tíyẹn máa dà èèyàn bá ya wèrè nínú ọpọlọ èèyàn bá gọ̀ àwọn èèyàn kan bẹ báwọn èèyàn máa kọ́ sí i nínú ìsẹ̀mí ayé lágbà tí wọ́n bá ti bí ọmọ tọ́mọ ń dàgbà bọ̀ yóò máa rí àwọn àwòkọ́sẹ̀ kan ìbáàjẹ́ pé àwòkọ́sẹ̀ yẹn ni ó nù àbóhùn ni ó là nínú ọ̀rọ̀ nínú wà àti tá a dá mọ́ ẹni tó fẹ́ wòyàn kọ́sẹ̀ fúnra rẹ̀ tẹ́lẹ̀ yóò ka gbogbo ẹ̀kọ́ ṣùgbọ́n nàbí sallallahu ta'ala sallam ìtọ́nà ń paláṣẹ yìí pé wàtẹ́lì máa yóò ha ilé kàmírọ̀bì ó gbọ́n gbogbo ó gbọ́n gbogbo àwòkọ́sí ó gbọ́n dànù pátápátá àfi kó jẹ́ pé kìtàbù ọlọ́run àlùkòrán kẹrin nìgbẹ̀gbẹ̀ ní òjá àwòkọ́sí. àwọn tó àwọn jọmọ lẹ́yìn rẹ̀ tá a jọ olùtẹ̀lé tá a jẹ́ mùsùlùmí ọlọ́run tó wá ní mùsùlùmí òdodo gbogbo àwòkọ́sí náà ni nǹkan yẹn gbọ́n dànù ọwọ́ ti ìtaàbọ̀ ọlọ́run sí sàlùkùrán kẹrin àti súnà tànàbí sàlọ́láwò tààrọ̀ sálà ọwọ́ àfẹ́rin lẹ̀ fún wa kò sí nǹkan kan míì tó tún dàbí eléyìí máa láyé ló fi jẹ́ pé lẹ́yìn ọba ti Islam kò lajú kò sì lè ibi tó gbọ́n tó rò fóun gbọ́n sí yẹn kì í sọgbọ́n ibi tó ń mọ̀ pé tó rò fóun mọ̀nà sí kì í sí mọ̀nà ìdí ni wípé ẹlòmíì wà á padà wá bá kọ̀ndẹ́mù ẹ̀ yóò bá pa yóò padà òun gangan sì lè kàn dé ẹ̀mọ́ ẹ̀ ó lè fi dànù fún rẹ̀ níbi gbogbo kíkọ̀ nǹkan àkọsílẹ̀ láyé ẹ máa wọ àwọn ẹwọ àwọn alákadá lónìí láwọn ilé ẹ̀kọ́ wọn ní èyí tí wọ́n kọ̀ yẹn ti pẹ́ ẹ̀ ó ti pẹ́ ẹ̀ táwọn èèyàn bá ń ṣe research tẹ́ ń sọ̀rọ̀ ogún ọdún ọgbọ̀n ọdún wọn níyà lọ́wọ́ nǹkan tí wọ́n kọ lásìkò yìí tẹ́ bá tún wá wọ nǹkan tí wọ́n kọ lásìkò yìí wọn ni kìí ṣe pé ọ̀tún wa lọ da nǹkan yẹn kọ ọ wà lọ ọkàn wò ó ọkàn yẹ̀ wò ọ wà kọ lóhun tó jọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá wọ́n mọ̀ ṣàpèjúwe wọ́n wà ní kòkòrò da kòkòrò àwọn náà ó ti di ọ̀jọ̀gbọ́n kó tó dọ̀jọ̀gbọ́n náà àwọn yóò tún ya balẹ̀ kódà kò sẹ́nìkan àwọn tí wọ́n yà yẹn balẹ̀ yẹn bá ń di àkọsílẹ̀ yẹn wò táwọn náà bá kọ̀ọ̀kan lọ́la wà láì ó yà wọn náà balẹ̀ bí yẹn bá wá ṣe bẹ́ẹ̀ sí kìtáàbù ọlọ́run ó ti bàjẹ́ bọ̀ sán ẹ̀jẹ̀ mo rí nǹkan kan tí mo fẹ́ wà àgbèrè bọ́lọ̀ ti gbọ́rọ̀ kalẹ̀ yìí tó náà sì gbà kọ́ lọ́run ní sọ̀rọ̀ subhanallah wàlà hawla wàlà quwwata illa billah tí yẹn bá takò aráàfin kan lẹ́ orí kẹfìrí tó bá takò nítòótọ́ aráàfin kan tó tó akọ ọmọ kan tá a máa kán sí aráàfin orí kẹfìrí nínú ẹgbàá wa kan títún mẹ́rin lẹ̀ dáadáa tí a lè tá a lè gbára lé tá a lè fi sọ̀rọ̀ wọ́n ní àwọn nígbà yá nàbí Musa alayhi salam tí ó rìnrìn àjò tí ó fi di pé ó wọ ìlú kan wọ́n pè lóyún ní ìtọ́kíyà tó wá di pé ó rí ọ̀gbìnrin kan tó fẹ́ wó ìtàn sọ́dọ̀tò káàkiri ogiri yẹn ìlú ẹ̀sìn ni wọn bá wọn lálejò ńbẹ wọn bá wọn lálejò òun náà ó kan nínú àwọn dáadáa tó ṣe kan tó fẹ́ wó ó tún ṣe. inú tọ́lọ̀ ń sọ nínú nípa àwọn aráàlú yẹn ni wípé fá yìí Musa àtọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ tó àbí musa àrí sànà àtọmọ akẹ́kọ̀ọ́ tó tẹ̀lé bá àbáwọ àwọn aráàlú yẹn àbáwọ wọn kọ áyùdọ yìí fún ọmọ kí wọn gbà wọn lálejò tó ń ti bẹ́ẹ̀ musa ti dáadáa tó fẹ́ẹ́ ṣe nínú ìlú yẹn ti ń ya ọmọ tá tó tẹ̀lé lẹ́nu ìpè ìlú tí wọn abèrè omi abèrè ibi tá a ti sinmi ibi tá a ti forípamọ́ fóòrùn fún òfún wa ní kankan nínú gbogbo tá a béèrè láwa tún ọgbìn tó fẹ́ wó ṣe oníṣàfìmílẹ sáà máa wòran. máa wòye ibi tí mò ń lọ ni pé wọ́n láwọn àrọ́ wọn nígbà tó di pé nàgbà ayé àníbí là ń sọ yìí ìtàn tó ṣẹlẹ̀ lọ́run sọ fún ànábì Muhammad sọ́nà alukoran kì í pé koran sọ nígbà tí ó wá di pé ẹ̀ǹkẹ́ ìlú náà ti ń ibi tọ́lọ̀ ń ní kánábì táwọn bàbá bàbá wa ti ṣe pé mo rí bí ànábì ọlọ́run wọ̀lú fá àbáwó áyùdọ́ yìí fóhùn mọ́ àwọn bàbá àtàwọn wá kọ̀ láti gbòmí sí ọlọ́run lálejò áà ilé ìkábòkò báyàn púpọ̀ o ẹ ti dé ká sọ báyẹn ti tà ọmọ kan ti ń bẹ ń sọ̀lẹ̀ yẹn ká jọ wá sókè káwá sì kan kún kọ́wádìí fa àtàwọn àyìn yóò dọ́ yìí yóò fóhùn mọ́ kódà gbogbo aráàlú yẹn ló jáde wọ́n ya yáyá wọ́n ya yẹ̀yẹ̀ ni wọ́n tó kọ̀ọ̀nà anábì musa torí fáwọn àbáwọ̀ yẹn àbùkù ní fún wa fi káyé òbí tán wàhálà ìdáná bá ti bẹ́ẹ̀ wọ́n ṣàgbàgbọ́ ìdí ayé padà sí ìtọ́ àrà o dọ́ọ̀tì ni wọ́n fẹ́ gbé wá sókè kan wá sí kan fún un kí kí bá wa di táà sàn pé kì í gbọ́dọ̀ dán rẹ̀ wò ìṣòro tí mùsùlùmí ò ní ṣòro àmọ́ ìta àlè pé kí ni ìṣòro wọn tí wọ́n fi gbógun tì wá òun ni ìbáhùn kìtàbí wa sunna kó jẹ́ pé tá a bá sọ sọ̀rọ̀ ká sọ pé ntọ́lọ̀ ń wí ní àkúrà nílé yìí o ìntànà bìí tẹ́láyà ìlú súnà lélé yìí o eléyìí ní bí ọmọ adámọ̀ ọ̀nù láti àdánà bìí sùn bẹ́láyé títí tí sí mọ́ tí òbí sí sáà dìkẹ̀ kan lórí ilẹ̀ mọ́ tá a bá fi fọwọ́ ẹwọ́ ní ìsìn tóyé tá a wọn ti ń tán fẹ́ tá sọ pé à nọ́málì kò láwọn òkò lè tó bẹ̀yẹn táwa náà wí wí kò sí wàhálà kankan mọ́. wà máa ná kọ̀ọ̀mù mímú ilà ayò nínú bíláàhì àbíyèsí làmì ọlọ́run kò sí nìfọ́tò ìgbòrò kò sí nǹkan kan tó fàáfẹ́ tó máa gbógun ti mùsùlùmí bí kì í bá ṣe pé à ń tẹnumọ́ kíkà à ń tẹnumọ́ Qur'an à ń tẹnumọ́ súnà òun ni tó fi pẹ́ tí ò lè yí padà òdo ni ẹni tó lọ sí masters àbí phd àbẹ́ni tó ti parí méjèèjì yẹn tó tún sọ fóun fẹ́ di pòfẹ́sọ̀ tó yẹ pé nǹkan tó ti kọ thirty forty years lórí kò rí tàsìkò rí òdo ni ó gbà lọ́dọ̀ àwọn alákadá kò ní ibi tó fẹ́ dà níta fi mọ̀ pẹ́ẹ́nì kankan ò lajú àti tó gbọ́kìtà gbọ́ tó gbọ́kùnrin àyè àti sínú ànájú nìyẹn o nǹkan tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ ní ànájú ìjẹ́ra rẹ̀ ní ìsìn one thousand one thousand one hundred and forty four so ní ìjẹ́ra ti sọ̀kalẹ̀ otu tó lè kókó maka ó túmọ̀ sí pé ó tún lé kóra fún sáájú ìjẹ́ra òun la wá lórí fáàtì nísìn tó mọ̀ pé yẹn ń sọ̀rọ̀ pé ṣàlọ́ ah, àkódà ó fún wa lẹ́rìí ní koran tí ẹ̀wọ̀n ẹgbọ́ yọ ọdún tí mo wí èyàn wà koran sọ pé ah, kí kí lẹ tó sọ ó ti koran kí lẹ tó ó ti sàlàyé àdìsí fún wa àdìsí yẹn dẹ̀ yege ẹ ojú kànáà ti sọ̀rọ̀ yẹn sọlọ́lá wẹ̀rẹ̀ fàlẹ̀ ẹ wá jẹ́ kẹ́ni kan fẹ́ ń ṣe sí èyí nísì tó máa sọ̀rọ̀ twenty thirty years wọ́n ní ah, ooo oh, this is this is not a research àwọn wọn bá wọn wọn wọn gbọ̀n lógúndógún wọn kàn dẹ́mọ̀ ìyẹn mo rò pé yẹn clear bí yẹn ò bá ti gbọ́ àlùkò ráàyè kò lajú o bí yẹn bá wà sọ fún wa pé okay ó ní ìdíkà gbọ́kúrò ayé lóòótọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ amend there should be an amendment a lè lo bọ́lọ̀ tó ti kalẹ̀ yẹn nǹkan lè lásìkò yìí ayé lè tayọ ọ̀rá yẹn lásìkò yìí kọ́lọ̀ máa sọ̀rọ̀ yìí pé ẹ sìn mí ẹ má pa nǹkan kan mi pamọ́ mi ẹ má bá mi wọ́rọ̀ ọdún kẹ́yìn náà wàá sàn lójú àwọn ẹlẹ́bọ ẹ pè o ẹ̀ ti kàdánwò àti kí wọ́n bá bá lọ àbí ká máa fọwọ́ ẹ̀rẹ̀ mú fáwọn aládàádálẹ̀ tó jẹ́ pé àwọn náà wò pé náà pé tí wọ́n àdádálẹ̀ àdádálẹ̀ nítorí bí ìbá rẹ̀ pé àdádálẹ̀ bá gbópọn tán tóbi pé ń padà ń wọnú ẹbọ ọ̀tọ̀lẹ́bọ ọ̀tọ̀lẹ̀ àdádálẹ̀ ká tó máa wá gẹ̀rẹ́ ẹsẹ̀ ká tó máa wò pé aládàádálẹ̀ wẹ́ nígbà tí ò ti jẹ́ pé ó ju báwọn náà lọ ẹ̀jẹ̀ amẹ́nu kún omi lẹ́yìn ẹni tàbá sọ ní sọ́ọ́dì mọ̀súlà náà wàtàbí àlẹ́bì tẹ̀lé gangan kí nìkan náà máa yóò há ilé kàní rọ̀bì níta fi ránṣẹ́ sí ọ látọ̀dọ̀ ọlọ́run ó nẹgẹ́tì tí ò sí lára ẹ̀ ayàmbẹ̀lẹ̀ ayà ńbẹ̀rù àwọn táwọn àbí tẹ̀rí pẹ̀bọ àtàdánù tí bẹ níbi àdádálẹ̀ inna Allaha kana bima ta'maluna khabira wọ́tẹ́bì máa yóò ha ilé kàmí rọ́bì alukuran ni àti sunna anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ amúrún bí jihadi ní wà munabadatihi nínú àyà yìí a tún rí níta lè pè ní ṣe tiẹ̀ ń ṣe pè ní tí ọ̀wọ̀ bá ti tán àti gbọ́n tí mò ń wí tọ́lọ́run bá ti rán mi ṣe tiẹ̀ kì í ṣe pé ṣe tiẹ̀ tó ṣe òun kì í ṣe pàǹtó pè síbẹ̀ tó o bá ti dá àti tẹ̀lé ńtọ́lọ̀ mìíràn ni kí n lè bọ́ ọ sí i ẹ̀sìn mọ̀ pé ọlọ́run dà wá sáyé àdánwò lọ́lọ́run ti dé o fẹ́ni tó fẹ́ sin lọ́run àdánwò ni fẹ́ni tí òun náà ò fẹ́ sin ọlọ́run torí mò ń tẹnumọ́ láti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ sóra yìí pẹ̀lú àwọn àfẹ́tọ́lọ́run pa nẹ́bí sọlọ́lọ́wọ́ tá a sálà bó o lẹ́ẹ̀sì pẹ́ nìkan lẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run wípé wọ́n fi ìbẹ̀rù ọlọ́run ti ẹ̀kọ́ sí ìtànẹ́bí sallallahu alaihi wasallam ìtọ́yà yọ nàbí ìdákìlá tó sì jẹ́ wípé ó mú níbi ti bí ó mú níbi tọ̀hún ni wọ́n bá níbi ń tọ́nà ìgbẹ́nà nàbí sallallahu alaihi wasallam ó tún yà wọ́n pé a tún bá níbi tí àwọn kan ń ṣe tí òfin jọmọ́ Islam tó tẹ́lẹ̀ yìí ń bẹ lábẹ́ ìtàkìlá tó ń bẹ lábẹ́ wàhálà tó sì kò sí lábẹ́ rẹ̀ níbi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni ní Islam ọlọ́run dákun mọ́ sílẹ̀ sàdáhùn fún wa o wọn ò ní dìde pẹ̀lú ànábì o níjọ́ pé dàlùkì yá mi. inú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀ní ọ̀bọ̀ ọ̀rọ̀ tí òjíṣẹ́ ọlọ́run fi sọ tó pọ̀ tó fẹ́ẹ̀ náà ló ń kà ní nípa wípé lẹ́yìn sàmì nì bí ẹ bá ní kí yẹn fàjọ èyí ó kọ̀ síra ńlá kan kì í sọmọ lẹ́yìn mi kò sí lára mi ẹni tó bá ṣe báyìí ẹni tó bá sọ báyìí ẹni tó bá wùwà báyìí kí yẹn wá sa ọgbọ ìjọ táwọn tó ti sọ ọlọ́run fi sọ pé kò sínú ọmọlẹ́yìn mi o ìsọ̀lùm wàyàkùmùn wàyàkùdùn wọ́n ti sọ̀lá wọ́n ti fìyàm ní rọmọdọ́n wọ́n ti hajj ṣùgbọ́n torí àwọn ideology kan oníṣọ́lọ́run sọ pé ẹlẹ́sà mi nì kò sínú ọmọlẹ́yìn mi kò sínú ẹni tó bá mi dìde síbi ìkẹ́ ọlọ́run tó gbé dọ̀rọ̀ kìyàm wàpí nínú ọ̀rọ̀ yìí. دليل على ترك اتباع الآراء مع وجود النفس àwọn olùmọ ní ẹ̀rí wà ń bẹ̀ tó dájú nípa pé kí wọ́n máa sọ pé ìwọ rò wọ́n sì ti ka Kùránì fún wọn ìwọ rò pé bó ti yẹ kó jẹ́ nì wọ́n sì ka àdìsá ànábì fún wọn sallallahu alaihi wasallam wọ́n ní eléyìí ọ̀rọ̀ tí mo múyàn jẹ́ sọ́fìn tí kì í jẹ́ kéèyàn ó ṣe kò ń gé oríire ọlọ́run tó gbẹdọ̀ kíámọ̀ ni. wàlẹ̀sẹ̀ tọ́ọ̀bù láwù wàlẹ̀ òmùmọ́tì gbogbo ń ta wá ń wí yìí ànábì àti gbogbo àlùmọ̀ ìlọ́lọ́run bá sọ̀rọ̀ sọlọ́lọ́wọ́ sára sọ́lá ṣùgbọ́n gbígbé tọ́lọ́run bá ń gbé látòrí ànábì sọlọ́lọ́wọ́ sọ́lá àkíyèsí lálẹ́ ẹ̀kọ́ jẹ́ fún wa o torí táwọn fi kó láyé kò tẹ̀lé kèsè rí nínú èrò wọn àtàjọ́lọ́jì wọn kò sì tẹ̀lé àwọn munafikins kò tẹ̀lé wọn kódà ń ta tún rí tó ṣe nípa àwọn àwọn olójú èjì ni pé ó tún fi orúkọ wọn sọ́dọ̀ àwọn apá kan ní àwọn sàádé ọlọ́run sì jẹ́ kó mọ ibi táwọn mùnàfìkì ó bàjẹ́ àjọbẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ ayọ̀ sọ́ràtù nìsa ayọ̀ one forty five àwọn mùnàfíkì ní òkè ẹlẹ́yìn náà lọ́jọ́ gbẹdọ̀ lè fìyà nù nínú tọ́lọ̀ ń sọ kàlẹ́ fáńdàbí náà nù sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀fọ́lá kò sì lé wọn kó ìyẹn tó mọ̀ sí pé òjijì ọlọ́run ò tẹ̀lé wọn Rasulullah wá sí láyé wọn lónìí sọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ń pẹ̀lẹ́ mùsùlùmí tí kò tẹ̀lé wọn tí wọn ò tẹ̀lé kèfèrí tí wọn ò tẹ̀lé mùnàfíkì níbi àlámọ̀ rí ẹ̀sìn kì í sọ̀rọ̀ ayé là ń sọ yìí àbí nǹkan àtàyè bá dà wá pọ̀ bí ilé ẹ̀kọ́ bí ọjà bí ilé iṣẹ́ lóye kálukú ń ṣe tiẹ̀ ni kódà md lọ́ọ́ jẹ́ kékeré ó jẹ́ babaláwo àbọ̀rúbọyè md gan kásìrì mùsùlùmí òdodo tó jẹ́ mẹ́nẹ́jà ní ìfẹ́ yẹn nígbà tó bá ti jẹ́ wípé wọn ò ṣe mọ́jẹ̀mú pé ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn báyìí kò gbọ́dọ̀ gba sẹ́ńdí ọ̀pọ̀ sílu ọ̀rọ̀ ayé nìyẹn títí tí ó fi di pé sẹ́yìn fẹ́ di tọlọ́run àti àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n fi òdúrọ̀ fún bẹ́ẹ̀ àmọ́ kí tẹ̀lé tá à ń sọ yìí wọ̀lá ìlúgbà àlánà rí àlùkìámọ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tẹ̀lé kékeré o wọ́n paasi mẹ́sẹ́ẹ̀jì sí wọn wọ́n sì wẹ́lkọ́mù ẹ̀ nínú sọ́dọ̀ tó alùbákọ́rà àyà two hundred and twenty one ọlọ́run gbé láti ọlọ́run bẹ̀rẹ̀ láti bí i pé ọ̀la táǹkì olóṣèlú káàdì ìyẹn náà fẹ́ àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ àwọn tí wọ́n aṣọ ṣó ti pátánà pẹ̀lú ọlọ́run wọ́n ń sin lọ́run la hawla wala quwwata illa billah tẹ́ńbà lẹ́yìn aṣoṣe ti pátánà pẹ̀lú ọlọ́run wọ́n sọ pé nìyẹn ò sí lọ́run ó tún mú nǹkan mímọ́ lọ́run ni o. That's what, that's what they call association. So you ye ó ń pe àlọ́ yá sí masjid wà yá sí jù. Ó ń wá sí masjid pé Allahu Akbar. Ọlọ́run bá ló tóbi jù. Síbẹ̀síbẹ̀ náà ó tún wá ń gbọ́ gọ̀gọ̀ débi pé nígbà tí wọ́n sọ pé Allahu Akbar tó ń sí gbólóhùn míì fún nǹkan tó tóbi ju Akbaru lọ, ó tún lọ bí nǹkan míì. Ṣé Akbaru lélẹ́yìn náà àbí Akbaru Akbaru ló fi jẹ́? torí bíyàn ẹni mo sọ pé ọba ti gbẹ̀sẹ̀ Islam ó gbọ̀ wò kódà kò lajú bí kò kó ma inú kọ́ ọ wà mọ́sídìí wa pé pé o ò bìlífù pé Ọlọ́run ló tóbi jù bóyá pé nǹkan kan ló wà bẹ́ẹ̀ sọ pé kí wá ní tí ń bẹ fún tó lọ bá jẹ́ kẹ̀dí tó bá sọ pé òun náà akibaru wàlíyàrú ìlà kò ti di association kódà bí o bá tẹ ìgbà tó kò tọ́lọ̀ ṣùgbọ́n torí àwọn kan náà sọ pé àwọn gbà pé kò tọ́lọ̀ lọ sí àwọn gbọdọ̀ mọ́ gbọdọ̀ ẹ̀kọ́já òun gan ni ó fà wọn lọ́lọ́ lọ́wọ́ báyìí ọlọ́run tó mo tó kàn jẹ́ mọ́ eléyìí náà torí ibi eléyìí ẹ̀rí wà nínú ááyà yìí tí ẹ̀ bá láròjìnlẹ̀ tó jẹ́ lágbọ̀ọ́yé tọ́lọ́run kẹ́ pé kí ìmọ̀lẹ́ àgbà ni mo wọnú ọkàn ẹ̀ ẹ̀rí wà ń bẹ̀ wípé èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ yọwọ́ kò níbi ìlànà tó bá yàtọ̀ sí tọlọ́hun nípa nǹkan tó ní ti pẹ̀lú àlámọ̀ rẹ̀ ọjọ́ ìgbèlè ọ̀kìyà àná gbogbo orí èèyàn tí èèyàn bá bá láyé àbí tí èèyàn bá ṣe ẹ jẹ́ ẹmẹ̀sìn yín ẹ sì mọ tiwọn ẹ ẹ tẹ́ ẹ bá rí wọn pèsè ẹ̀rí wọn fà ẹ jẹ́ kí wọ́n fọwọ́ mú tiwọn ẹ wo iye ọ̀gọ̀rọ̀ tá a bá gba oríṣiríṣi nǹkan táwọn èèyàn ń pè tẹ́lẹ̀ ń fi lé wọn lọ́wọ́ ẹ̀ pé fóònù ní ẹni tí ò bá ní àníbá lọ́wọ́ ẹ̀ àníbá lápò ẹ̀ á ti mọ̀ pé kò ní fóònù bọ̀tì ìlànà kẹfìrí tó ń táwọn èèyàn sí táwọn èèyàn lọ ń padà bọ̀ àbí àyà tí mo kọ́ lẹ́ẹ̀kan wọn ìlànà tó ń pè wọ́n lọ yẹn wọ́n fún wọn ní wọ́n fún wọn ní kóòtù ẹ̀jẹ̀ ń pè báwọn kó lè yé wọ́n fún wọn ní kóòtù tẹ́ẹ̀mì wọn pẹ́kẹ́ fèrè ní ilé ìwúkàn pé àlọ́ ọkùnrin sọpá lọ àgbàdo lásán ni nínú kóòdì ẹ̀ ní gátánú lọ rì mọ́lẹ̀ nínú kóòdì ẹ̀ ní tánú sọ mọ́ ara nínú kóòdì ẹ̀ ní tí wọ́n ní kó gbé mì tí a bá kó mùsùlùmí jọ láyé tí wọ́n bá jẹ́ ọgọ́rùn-ún kan táwọn pé mú kóòdì wá sọ́wọ́ ẹ̀ sọ́lẹ̀ èyí tí wọ́n fún ọ náà sọ́lẹ̀ lónìí wọn àwọ̀ nígbà tí èèyàn bá ku eighteen èèyàn ah, fẹ́ẹ́ tó pé ẹ̀dá kùn sẹ́nu sùn sí ìbílẹ̀ ayébá ẹ̀já dádúró torí hádìlẹ̀ ti rí ẹni tí wọ́n fún kóòtù tí ó sọ̀rọ̀ ìdíkejì rí ọ̀la ìtorí àwọn fífẹ́ lòmíì sí wọ́n ní máa wí báyìí ó sì ń wí ó sì ń wí wọ́n ní kọ́ọ̀lù mọ́ ta warawara ó mọ̀ pé gèdè báyìí wọ́n fẹ́ nìkan ní gèdè tí ó mọ̀ pé kó lè mọ ta wàràwàrà orúkọ àwọn àlùjọ̀nú àtàwọn ìròyìn ọ̀rún nílà wọ́n á jẹ́ bíi péjì kan àbí jù bẹ́ẹ̀ lọ díẹ̀ tí wọ́n kọ́ sí kò wá inú ilé ìwẹ̀ ní òsì máa wí wọ́n á pe ẹnìkan sí ìtàpé dàpọ̀ máa kà kí máa kí máa gbà lọ́wọ́ ẹ̀ ní látẹnu ọ̀nà ó fi dìgbà tó wọ́n hà tó tó pé yóò tàjà sóye tó pé yóò tàjà ẹ má wo ṣé kóòdù náà làwọn òyìnbó ń lò wọ́n ṣe nǹkan tuntun wọ́n kó wá nígbà tó tán wọ́n tún èyí tá tún lókù wọ́n tún kó wá òun náà tún tán tẹ́ńtì tó kún bọ̀ tó fi lórí fóònù tá ń ṣé kóòdù ẹ̀bọ náà wọ́n fi ń hawla quwwata illa billah ọlọ́run ẹ má fẹ́ ọlọ́run tó nínú ayé ẹ̀ náà two twenty one twenty bàkọ́rà wà látún kì hóòlù mùsùlùkì ẹ má tún wá fọmọ yín fún òṣèbọ níbi ayé àkọ́kọ́ wà látún kì hóòlù mùsùlùkì àti hátà yóò mìíní ẹ má fún àwọn olóòtú obìnrin àwọn ẹlẹ́bọ tí wọ́n fi gbọ́ bá gbọ́ ó ní kí wọ́n ẹrú tó jẹ́ múmi ní òdodo ó mọ̀ lórí títẹ́ lọ fẹ́ àbí ìdójólóòtà lọ wà ládùn kí ló ń fi kí ẹ má fọmọ yín fún mo fẹ́ sọ̀tọ̀ kan láàrin yẹn kí n kàn yà síbẹ̀ díẹ̀ wà látàǹkìhó bífàkìta ẹ má fẹ́ kálọ́rùn bá sọ̀rọ̀ ọkùnrin tó bàlágà tó fẹ́ má rí fàkìta ọkùnrin tó fẹ́ má rí yẹn dandan ọlọ́run bá wí ó mì pé ó lè má rí tó bá fẹ́ fẹ́ ẹni tó mọ́ tó tọ́ tó yẹ kó fẹ́ fúnra rẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ kó lọ tọrọ ọdún tó fẹ́ fẹ́ lóun nìkan ẹ wá ògbà tó lọ́run tó wá kan obìnrin ọlọ́run ní wàhálà tún kìhó bìdọ́mìtà pé ẹ má fi ọmọ kí ẹ wá sọ ọmọbìnrin tó fẹ́ lọ́kọ lọ́run bá wílẹ̀ yẹn ẹni tí ó ní ọmọbìnrin lọ́run wá dojú kọ ló fi sọ pé wàhálà tún kìhó ẹ má fọmọ yín fún ó dùn ọ̀sẹ̀ pé kò lè dá lọ́kọ lọ́mọdé tó bá jáde lọ́bọ̀ gan-an tó lè tíùsì ọkọ síbẹ̀síbẹ̀ náà kò ní tíùsì ọkọ kó máa wá dá lọ wọ́n bá sọ̀rọ̀ ó gbà ó kú kọlọ rí wà líyẹ̀ pé ẹ̀mú tó rẹ̀ ń wọ́n rẹ́ fẹ́ ẹ̀fí mi fún un tó tún jáde lébọ̀nù o wùlà ìka yẹ́dí ọ̀hún náà ìlànà ìwọ̀wọ̀ òyẹ́dí ọ̀hún ìlàlẹ́jà náà ti wáyé máa ti rọ́ ti di ìdní ọlọ́run láwọn tí mo dákọ̀ yẹn mùṣìríkáàtì àti mùṣìríkùn ẹ̀dẹ̀ ọ̀hún náà ìlànà wọ́n ń gbèsè lọ síbi iná ní mo fẹ́ lónìí wọ́n ń ṣe dáwà lọ síbi iná wallahu yad'u ila al-jannati wal maghfirati bi idni ṣùgbọ́n àlọ́ ọlọ́run ọba yín tó dáa yín yad'u ila al-janna òun pèpè lọ síbi àlùjànnà the same message even nínú construction ọ̀rọ̀ nǹkan kan ṣoṣo náà lọ́lọ́run bá lò yẹ́dìrún náà ìlànà rẹ̀ òun náà lọ́n fún ló fún ara rẹ̀ wọ́lọ́ yẹ́dìrún ìlànà ìjànà subhanallah àwọn tí ó bá tèèyàn jẹ́ láyé tí òun jáde àná òde àwọn ti dá wà wọ́lọ́ náà ti ti dá ẹ dákun ẹ wo ayé bó ti tẹ́jú tó yìí nàìjíríà nìkan kọ́ o ayé tá à ń sọ pé olùjára wọn ẹ wo owó ṣe fẹ̀ tó yìí ọlọ́run ò lérò tó àwọn ọ̀tọ̀ ọlọ́run sóye ìfẹ́ yà púpọ̀ fóònù sóra yìí ẹ bá tún wo sóra kẹfà ayé one hundred and sixteen sóra tó Yusuf náà ayé one oh three wàlọ́ ọ̀mọ́ akpárù náà wàlọ́ àrọ́sà bínú bó ti kó ànábì sojú kòkòrò tó àwọn tí ó pọ̀ jù náà ní oníṣẹ́ lọ́wọ́ nínú tíwátò lànà àmà àyà one sixteen wà ń jòfin àti tọrọ máa ń fi láàbù yòdì lóòkè à ń tẹ̀lé ìlà tọ́ba tẹ̀lé ọ̀pọ̀ ọ̀pọ̀ jùlọ jantiri àyàn tí ń bẹ lórí ilẹ̀ àwọn tó pọ̀ jù nù wọn yòdì lóòkè à ń tẹ̀lé ìlà